الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون اتقوا ربكم وراقبوه في السر والعلن فإنكم مأمورون بذلك من ربكم فقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا يا عباد الله أن الله تبارك وتعالى يبتلي من يشاء من عباده وإن مما يبتلي به عباده ابتلاؤه لهم بنعمة الغيث والمطر فيبتليهم بانقطاعه كما يبتليهم بنزوله فالمعطي للغيث فالمعطي للغيث هو الله سبحانه قال سبحانه أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون وقال تعالى أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أيها المؤمنون إننا نعيش في هذه الأيام إننا نعيش في هذه الأيام غير عيشنا المعتاد وذلك بانقطاع المطر وتوقف الغيث فما منا إلا ووجد أثره سلبيا نسأل الله السلامه ولكن المؤمن بالله ولكن المؤمن بالله حقا يراجع نفسه ويعلم أن سبب ذلك من عند أنفسنا ولما عدنا عاد الله علينا ولما غيرنا غير الله خيره المعتاد فينا إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم فالفتنة عديدة في هذه الأزمنة وأنواع عذاب الله كثيرة في هذه الآونة اللهم سلمنا اللهم سلمنا وارحمنا واعف عنا واغفر لنا إنك أنت الغفور الرحيم ومن أهم أسباب انقطاع الغيث وانتشار القلق كثرة المعاصي وانتشار الفساد بين الناس السرقة الغش الرشوة نقص المكاييل الزنا اللواط كل ذلك متوفر فينا فعن أبي هريرة رضي الله عنه أنه سمع رجلا يقول إن الظالم لا يضر إلا نفسه فقال أبو هريرة بلى والله حتى الحبارى لتموت في وكرها هزالا من ظلم الظالم نسأل الله السلامة اللهم اغفر لنا ذنوبنا واعف عنا واغفر لنا إنك أنت الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أيها المسلمون àti ọpẹ́ fún ọlọ́wọ̀n ọba wa àti àṣàlát àti àṣàlám fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam adẹ̀bẹ̀ ọlọ́wọ̀n ọba ọba aláàánú jùlọ ọba oníkẹ jùlọ kó ṣàánú wa kó sì kẹ́ wa àánú rẹ̀ tó ti wà lórí wa tẹ́lẹ̀ ọlọ́nkọ́ mọ́ka nílẹ̀ fún àánú rẹ̀ tó ti wà lórí wa tẹ́lẹ̀ ọlọ́nkọ́ àlékún kẹrẹ tó túbọ̀ sí fẹ́ ní kọ̀kan wa ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká tún lékún níbẹ̀rù ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe máa ń pa wá láṣẹ ní gbogbo ìgbà wípé ẹ máa bẹ̀rù ìní ọlọ́run ẹ máa kí ìsára ẹni ń bẹ̀rù bọ́ bá ṣe tọ́ tẹ́ ọlọ́run ọgbà ni o bọ́ bá dẹ̀ sí náà tí ọ tẹ́wọ ọlọ́run bó sì wù ọlọ́run òun náà ló níwọ̀ àti tó ṣe ọgbà náà ni o ọba tó wá jẹ́ sí pé àlẹ́jọ́ tá a lè pé a lè lagídí pẹ̀lú ẹ̀ a lè yarí fọ́lọ́run ẹni tá a lè yarí fún táwọn lagídí kankan tá a ṣe pẹ̀lú ẹ̀ àṣẹ rẹ̀ wàá ni ó yà bẹ̀rù ẹ̀ lọ́pàá tó fi jẹ́ sí pé kọ̀fẹ́ sí kútùbà dáná lè máa ń ṣe sallallahu alaihi wa sallam àfi kí wọ́n mẹ́ǹkan gbólóhùn wípé ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ọba tá a bẹ̀rù lólúwa subhanahu wa ta'ala àwọn ènìyàn tí wọ́n ń bẹ̀rù wọ́n tún bẹ̀rù ọlọ́run nígbà táwọn tí wọ́n bẹ̀rù ń bẹ̀rù ọlọ́run kí wá ló ṣe wọ́n tó ní bẹ̀rù ọlọ́run kí wá lápẹ́rẹ́ tá fi máa pa abẹ̀rù ọlọ́run òun náà kọ́dẹ̀ máa yára wa wò kí lọ́lọ́run ní ká máa ṣe tí mi ò dé bẹ́ẹ̀ rí tó bá ti ń bára rẹ níbi má sí ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ni ó kó o sì máa rí tí ọlọ́run lè bínú sí ọ ọlọ́run má bínú sẹ́ni kankan wa tó o bá ti ríra rẹ níbi ṣé ọlọ́run tó ní ọ̀ràn yìí tá ọlọ́run ọba tá à ń wí yìí ara ń tá fi máa bẹ̀rù rẹ̀ òun náà ni pé ọba tí dánni wò lọ́lọ́run ọba aládánwò sí ṣe àdánwò fínìyàn lọ́lọ́run tá a bá lọ́lọ́run ọba ń dánìyàn wò ẹlòmí ọgbọ́ yé síbi negative lásán positive rẹ̀ wà ọlọ́run ọba máa dánìyàn wò gbogbo nǹkan tó dáa tó ṣe fún wa ó fi dán wa wò ní oníyàwó àdánwò ní fún ẹ ọlọ́mọ àdánwò ní fún ọ onílé àdánwò ní fún ẹ onímọ̀ àdánwò ní fún ẹ ọlọ́lá àdánwò ní fún ẹ olówó àdánwò ní fún ẹ gbogbo tí wọ́n wá kàí tọ́ọ̀bà tó ní náà àdánwò náà ní fún ẹ wọ́n náà yẹra rẹ̀ wò àwọn nǹkan tó ní wọ́n gá mọ̀ pé ń jádàwò fún ẹ àwọn nǹkan tó ní ó tún máa kà fún pé tí mo bá dẹ̀ ní nǹkan báyìí ní o kìbà tó rọrùn jù báyìí lọ àdánwò náà lélẹ̀ náà fún ẹ ọlọ́wọ́n ọba yìí ọba ti dẹ́niwo ní gbogbo sẹ́ẹ̀rẹ̀ àdánwò ní fáwọn ẹ̀dẹ́ èyí tó dùn àdánwò ní èyí tó kóró àdánwò lọ sí fún wa ṣùgbọ́n báwo ni pòsíṣàn tó yẹ kó wà ìwọ mùsùlùmí nígbà tó bá dán owó pẹ̀lú dáadáa pòsíṣàn wò lọ́wà ìyẹn ni kíkọ́ ọmọ dúpẹ́ fọ́lọ̀ tó bá ti dúpẹ́ ọ̀pá ìṣàdánwò nìyẹn bákan náà tó bá fi àìdá kàn ọ́ ní tí ò tẹ́ lọ́rùn ọdún ọwọ́ náà nú ni kí ni pòsíṣàn tó yẹ kó wà kó ṣe sùúrù kó ṣe sùúrù ni tó bá ti ṣe sùúrù ọ̀pá ìṣàdánwò nù tó bá ti ṣe sùúrù ọ̀páàsìn máa retí àdánwò tó kún àdánwò fún ọ̀nà ọba tí ọmọ pẹ́ nìkan banú jẹ́ subhanahu wa ta'ala torí pé banú jẹ́ tó ń bá wọn ìwọ lọ ń banú jẹ́ orí lọ́lọ́run sì ṣe fún ọlọ́dọ̀dà rẹ̀ àpọ̀lọpọ̀ nǹkan wà tí ń bá wa nú jẹ́ tá máa rò pé banú jẹ́ ni inú ọlọ́run sì máa dùn pé ẹrúsìn yìí kọ̀ mọ́ tí ń lọ nǹkan mọ́ tí mo gbàlérò fún tí ọlọ́wọ́ ọba yìí ọba tí dáyẹ̀ wo ní a máa dáwọn ẹrú ẹ̀ a máa dáwọn wò gbogbo wa pátápátá kọ̀sẹ̀ntì ò ní rájà ọlọ́run àti kì fún ayé tí àdáwọ ọlọ́run méjì ni ó dùn ó korò gbogbo àdáwọ ni ṣùgbọ́n èyí tó ń gan tí ìbá sọ máa kò bí ọ sọ fún wàláhì ó kọjá lórí ilẹ̀ kódà kọjá sí pé wákàtí kan ló lò ń bẹ́ẹ̀ tó fi gbẹ́mẹ̀ mí ọ̀rọ̀ àdánwò ayé kí wá ní múra sílẹ̀ rẹ fádánwò onáà ọlọ́run ọba wa yìí wọ́n fẹ́ ká máa pe wọn ní gbogbo ìgbà tó bá mú ìtó dùn wá ká má fẹ̀yìn sí pé yẹ́ẹ̀s ó ti dáa máa bẹ̀ lọ́hùn pé lọ́hùn má jẹ́ ọba jù ọ máa pè tó bá mú ìtí dáa wá má sọ wípé tiẹ́ ti ta tí ẹ ti balùmọ̀ tí ẹ ti bàjẹ́ mọ́ ìbẹ́ tún lọ bá ọba náà ní wípé ah ọlọ́run bá ń yí padà tó o bá sì pé yóò sì kíni yóò yí ọ padà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ilé ayé ò stable yóò máa yí kiri báyìí ọ̀gá lánàá ó lè dọ́ ọmọ sí lọ́la ọmọ sí òní òun náà lọ́gà lọ́la olówó òní ó lè dẹ́ntì fẹsẹ̀ gbálẹ̀ gbogbo yín náà ti rí dáadáa lẹ́gbẹ̀ẹ́ rẹ bó bá lẹ́gbẹ̀ẹ́ rẹ wọ́n pàtàn fún ẹ olówó kan nígbà kan ah ó ti fẹsẹ̀ ní nísí ilé ayé nù ẹni tí jẹ́ pé àlòkú máa ṣe nígun kiri àdúgbò tẹ́lẹ̀ o tún ti bá ìtàn rẹ̀ wípé àà ọmọ ti dọlọ́lá ta ní ṣe báyìí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ báyìí nínú àwọn nǹkan tí máa fi dá àwọ ẹrú sí wò àwọ ẹ̀dá ẹ̀ tó dá sórílẹ̀ tó jẹ́ pé kárí ilé kárí oko náà nínú àwọn nǹkan tí máa fi dá wa wò òun náà ni kọ́sọ̀ òjò kalẹ̀ bákan náà nínú àwọn àdánwò tí máa ń ṣe fún wa òun náà ni kó mú òjò dúró pé ọ̀gbọ́dọ̀ lọ ọ̀gbọ́dọ̀ sọ̀tàlì tójò bá rọ̀ àdánwò ni fún wa tí ọ̀bà tọ́rọ̀ náà àmì òwò náà ni fún wa ẹ̀rọ ọmọ pé rírọ̀ òjò àti mọ́rọ̀ òjò ọwọ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ atẹ́gùn kankan kọ́kọ́ bó fífi torí kọ́kọ́ àti ìkẹ́ni kan torí kọ́kọ́ kìí ṣatẹ́gùn tọ́bá ti wà látẹ́gùn náà ní gbé e wá ṣatẹ́gùn fẹ́rẹ̀ ẹnìkan ní fẹ́rẹ̀ ìgbà ní a máa wà ó lè má ti ẹ̀mú sáyìn kankan wá yóò sì máa rọ̀ ẹni tí ò tí lò bí ọdún méjìlá lórílẹ̀ ayé ogún ọdún lórílẹ̀ ayé ìyá bá bílé rè pé sóòrò ah, jẹ́ òǹjọ́ kan tọrọ láì sùn ní ìjọ́ kan pé bẹ́ẹ̀ ni mo rí ó sì rí ìjọ́ kan tó sùn tó ti fẹ́ já bọ́ọ̀lẹ̀ gan yóò tàn kókó mẹ́lẹ̀ kan náà sáà ti sẹ́yìn Allah ọlọ́run ọlọ́run ní òjò rírọ̀ èmi mo ní márọ̀ rẹ̀ náà èmi náà ni mo ní ọlọ́run abá máa fi àdánwò òjò rírọ̀ dányẹ̀wò tí ó tún di àdánwò negative padà tí wọ́n máa gbélé yọ máa gbé sọ yọ máa gbọkọ yọ máa gbé gbogbo nǹkan lọ ó ti ṣẹlẹ̀ wọ́n náà ti gbọ ti ìlú wa tá a wà yìí ọ máa gbọ́ ìtàn omíyalé Ìbàdàn mìíràn sómi tó tó sun ni àbọ̀ wá láti sánmà ọ wá láti sánmà yẹn ni àrọ̀ ọ̀rọ̀ fi ń ṣe àdẹ́wò fáwọn ẹ̀dẹ́ ènìyàn a sì mú dúró ń gbá mí ìgbà tó yẹ kọ́ ọ̀rọ̀ kò ní ọ̀rọ̀ fún àwọn àmà wò kì fẹ̀fẹ̀fẹ̀ gbogbo yọ wà lé yọ wà gbóná ọlọ́wọ́n bá ní ṣèjì ọlọ́wọ́n bá sọ pé àwọn àlámùyà ọ̀rọ̀ أنا نسوق الماء إلى الأرض لجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون قالوا لني أولم يروا أويتي àná àwọn ọlọ́run nínú ọlá wa nínú agbára wa nínú ìṣe wa àwa náà lálẹ́ sí nàṣúkò máa ìlàlà ọrùbìn ìjòrò àwa làá máa darí omi lọ síbi tí ọrọ̀ àwa láà darí ẹ̀ kọ̀sọ̀ bá aláyé kan tó lè sọ bẹ́ẹ̀ president ayé kankan òde darí ti bẹ́ẹ̀ sẹ́mọ̀ gbogbo àlẹ́ àwọn alágbára ayé orí náà ní orí kan tí ń lérí tó sùpàrí nínú alágbára ayé ó lè gbọ́ ó ti mọ̀ pé ọwọ́ òun ò tó bẹ̀rù agbára òun ò tó bẹ̀rù kódà tí ìyàbá lóun fẹ́ dánwò pé òun yín nǹkan tó wà ní ara ayé ọmọ fi ti yẹ̀yẹ́ ni pé orí ẹ̀ ò pé èyí tó yín yìí kò lè débi kankan ibi tọ́lọ̀ ń gbé mi ò débẹ̀ ọlọ́ni ẹ̀wù là ń darí omi fanúkúrẹ́jù bí i tààrà àwà máa fi hu àwọn nǹkan tó dáa tó dáa tẹ́jẹ tẹ́mù tẹ́lù tí wọ́n máa jáde nínú ilẹ̀ tó bá wá jáde méjì ni èyí tá a hù fẹ́yìn ẹ̀dẹ́ ènìyàn tẹ́ẹ̀lẹ́ jẹ tí ó sì ní láǹfààní ọmọbẹ̀mẹ́ èyí tó jẹ́ sí pé ẹ̀ẹ̀lẹ́ fara yín ẹ̀mí yóò gbé ewé ọdán nìsín táwọn sọ fún ọ pé

ọlọ́run wá ní àfàrà yóò sí rún ọlọ́run sáyà ní ìpín àwá lásọ òjò kalẹ̀ láti sámà ẹ̀yin mú mi ní òdodo ní àwọn ọjọ́ péré títà wà nínú ẹ̀yìn láti nǹkan bí oṣù kan sẹ́yìn tàbí kó súnmọ́ bẹ́ẹ̀ a ń lo ìgbésí ayé tí gbogbo wa náà mọ̀ pé kódà bí ìta lù lọ́dún tọ̀lọ̀ kódà kọ́ àgbẹ̀ ìwọ náà mọ̀ pé ó ti hàn lára jẹ náà gbogbo nǹkan tó Eh, kódà àwọn nǹkan kéékèèké tó súnmọ́ wa yìí ewé ju nǹkan kan nì ó rí pé gbogbo ẹ̀ ló ti gbẹ ẹ̀fọ́ ò sí rà mọ́ ọkàn wọn náà nù mẹ̀kúnnù nù ti mẹ̀kúnnù lásán ni bọ́ bá gòkè sókè lọ́nìtàn ó tàn bá àwọn tó tún jù bá náà lọ fún ọmọ kébùsì náà kọ̀díṣà tá ń lò láwọn ọjọ́ tá wà yìí kọ̀dàbí ìta lò tó bá wo àwọn ààyè tó jẹ́ sí pé má green green green green ni green báyìí ṣe bí ṣe rí tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ọlọ́run agbára jù gbogbo ń tọ́wọ́ àtẹ́lẹ̀ yìí tá a bá ti rírú ẹ̀ kálọ̀ ọmọ yìí pé múmi ní òdodo gbọ́dọ̀ wú rẹ̀ kó bójú wẹ̀yìn kí ló bí lè yìí ọba ẹ̀yìn yìí orúkọ tí ń jẹ́ aláàánú jùlọ ní ń jẹ́ ẹni tí ń jẹ́ aláàánú jùlọ yóò wá máa wò wárán yóò fi wálẹ̀ báyìí láàrin oṣù kan oṣù tá a fẹ́ lò parí bóyá lòjò yẹn rọ̀ lẹ́ẹ̀kan yóò sásù látàárọ̀ ní títí dàbí ẹni pé ń súkọ̀ mọ̀rọ̀ lánàá bẹ́ẹ̀ náà wẹ́dà wá ń change àwọn hospital wá ń tà torí tí wẹ́dà bá ti ń change tí ń gbóná ooru mú wa ní ìsìn nígbà tó bá tún di bí ìrọ̀lẹ́ ó tún lè mú tútù wá ara iye ọmọ kọ́ ẹ máa rọ́fìnkìn ẹ máa rí kọ́ ẹ máa rí malaria ẹ máa rí gbá ẹ máa rá wẹ́dà nù yàtọ̀ sí lẹ́yìn nì ní tó yẹ kó sọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ yìí kí ara bí ìyẹn ni pé sísú tí ń sú yìí àti wẹ́dà tí ń kéǹtì ń kúl fún wa yìí ẹni tó fẹ́ rọ̀ jù fẹ́ rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà ńlẹ̀ ni iṣẹ́ ẹ̀yin ọ̀jẹ̀ mọ́kọ̀rọ̀ ọba sámà rẹ̀ dì láti rọ òjò fún wa ẹ̀yin ara alẹ̀ lẹ́ fìtì ọlọ́run kò forí jìn wá à ń lo àkókò ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní ní padà ó bẹ́yìn náà bá padà mí ní yí padà bẹ́yìn náà bá yí padà àwọn wòye jímà tọ́lọ ìtọ́lọlọ́run àtàwọn tó àkùkú ah, àwa ní ká kúkú ṣe kútùbà fún alẹ́ nì bọ́yẹ́ inú àwa péré tẹ́ta wà yìí bóyá tá a bá ronú pìwàdà tá a ṣe díẹ̀ nínú tó yẹ ká ṣe táànú ọlọ́run ọba òfin sọ̀kalẹ̀ bóyá ọlọ́run lè wò ti wá kó fún gbogbo ẹrú sí rẹ̀ lójú ẹ̀yin mùsùlùmí ẹ mà fi ọba wá yìí kì í yí nǹkan padà àfi kí wọn náà yí padà ọ tọ́bálálágídí ni ọ́ sọ́lọ́run ọlọ́run ó sì máa fi bí ṣe bálágídí lò yọ́ máa fi bọ́ọ̀lù tọ́bá ní ọlọ́rẹ ní ọ́ ọlọ́run ọba yọ́ máa fi bí ṣe bọ́ọ̀lù rẹ̀ lò yọ́ máa fi bọ́ọ̀lù tọba wá ní onígààrù ní ọ́ ọlọ́wọ́n ọba yóò fi bí ṣe bẹ́ẹ̀ tí ń ṣe gààrù lò yóò máa fi bọ́ọ̀lù gbogbo ń tọ́ ọba gbé wá ọba lọ́dọ̀ lọ bọ́ bá fẹ́ oore sóore bọ́ fẹ́ ọ̀fáburú sáburú ọdájú pé àwọn ẹ̀rẹ́ ènìyàn tá a wà lórílẹ̀ ayípadà ni ẹ̀yìn ẹ̀ gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ mọ́mí ní òdodo wa máa wòye kí ló bí lẹ́yìn tí gbogbo ẹ̀tún fi le tó báyìí àti wà náà àdánwò kan tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni lockdown ọ̀tọ̀ ni má sì múlẹ̀ má sẹ́nu lẹ̀ la ilaha illallah ẹ̀sìn ní àpàjánú sí lẹ́nu ààrẹ gbogbo wa dàbí ẹ̀sìn lọ́ba ìrìn àti ráì àwọn òfin àṣẹ́sìn lẹ́yìn náà ní ọlọ́run bínú ni ọ̀n pọ́sọ̀ àwọn kan dára kó láti pèlẹ̀ dópin bí ọba ṣe fáwà ó sọ ń tọ́jẹ bá àfáà náà wọ́n tí a mọ́lé láìsá díẹ̀ adìẹ làásì mọ́nú kéèjì àbájálẹ̀ so mọ́lẹ̀ oṣù tó bẹ́ẹ̀ kọ jáde ẹsẹ̀ ń bẹ àlàáfíà ń bẹ ọ̀bọ̀lọ̀ jáde o tó bá jáde gbóró gbìọ̀ sẹ́mà fún yẹn fáwọn náà dẹ́rán kó náà nì ẹsẹ̀ ní ìjàmá bí ìyà ọlọ́mbá wá dé kìí sẹ́ tó dẹ́sẹ̀ nìkan ní ọjẹ́ o ìyẹn lọ́bà tó fi jẹ́ sí pé àbúhòrò ìrọ̀tà rọ́bì ọlọ́run dára wọ́n pọ̀ ìta ń sọ lọ́wọ́ ìbá tí ń sọ lọ́wọ́ ìta wà ń sí tọ́lọ́run lọ́wọ́ yìí àwọn kan sí ìbàjẹ́ tó bí ọlọ́run nínú wọ́n sí lọ́wọ́ ẹ̀rí ọlọ́run tó wá mú òjò dúró tó wá rọ̀ fún wa ìta nú ẹ̀gán ti tó wa gẹ̀ẹ́ tẹ́lẹ̀ ta ló balance nínú gbogbo wa ẹlòmíì nínú tó ṣẹlẹ̀ lọ yìí láàrin bí oṣù mẹ́rin márùn-ún yìí ah kọ́ máa bẹ ẹlòmí nǹkan fẹ́nu ara ìṣépè fúnra ẹ̀ pé sóhun sì lè bọ́nú ẹ̀mọ́ tóun yóò kúrò láyé níbi gbèsè tó ti jẹ tàbí iṣẹ́ rẹ̀ tó ti dàrú tàbí àìsàn tí kìíní yìí ti dá sí lára ìjẹkújẹ ẹnìkan wá sọ́dọ̀ mi ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ọwọ́ ẹni ha ọba pè mí ó jókòó lọ́dọ̀ mi ọ̀rẹ́ mi kékeré ìdájọ́ wà nígbà náà ó ní àá ó ní wàláà

ẹ̀yìn dókítà náà kò ló ń jẹ́ rẹ̀ tó jẹ ọmọ ní tí ń sọ kó tó sọ fún ẹ onígbà tó tó wọ́n jẹ mọ́ ó ní kí ni ọmọ fi ẹ̀bá sí à láàárọ̀ lọ́sàn tó mu lálẹ́ fódìdí ọ̀sẹ̀ mẹ́ta náà pàjù ní nǹkan tá a lè jẹ tí ó sì dùn lára fẹ́ mọ̀ pé àmì wo ilé ń ti wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ àti ìbọn mẹ́ òjò tó wá dúró lákòókò ìsìn yìí àgbàdo yẹ kó lulẹ̀ pani ó tún mímọ rántí àfáà kan tí òun àti ìyàwó rẹ̀ kọ́ra wọn wọ́n wá ń sọ pé ìyàwó òun oúnjẹ kékeré ọ̀ràn òun sì ní òun òlòwú lọ́wọ́ asásàtúnṣe sàtúnṣe ààrí ọkùnrin ní ẹ̀yíwé tó lè jẹ léyìí fẹ́ ẹ̀ máa jẹun gbogbo ìgbà yìí ẹni tó lówó lọ́rẹ́ ẹ̀kọ́ fẹ́ òun òun òlòwó mo wáyé ó dáa jókòó ìdájọ́ kan bẹ tó ṣe káàkiri ẹ̀kọ́ fẹ́ kọ̀ náà òkè ti kọ̀ náà àwọn owó oúnjẹ tó yẹ kọ́ gbà nígbà ń ṣe lépo lọ́wọ́ ó yẹ kọ́ sàn àwa bá máa sí mo wá ní at least two hundred naira per plate tẹ̀m̀pẹ̀rẹ̀ mo ní ó kéré tán yóò nà 200 naira ló ń jẹ àárọ̀ yóò nà 200 naira ló ń jẹ ọ̀sán yóò nà 200 naira ló ń jẹ alẹ́ labátà ń tẹ̀ fóṣù mẹ́ta lọ́ba káwọ́ lérí kí yéè dókítà ẹ̀ ti pa mí níbo òun gangan nígbà wọn sọ̀rọ̀ yẹn fún mi mo ronú gan o olóhun gan tẹ́hùn wó yìí ó ní 50 naira ó ti tó ló ń jẹ àárọ̀ fún àà ah, ah. bóò ló sí náà ọmọ tó ọmọ ro àgbàdo ló gúnmi lọ́bẹ̀ ni mo ní báwo ló ṣe ń ṣe wà ó ní kíni tágbàdo bá ti gbé báyìí ó ládùúrà ti gbà àgbàdo 40 naira òun ṣe ra pé wọ́ta kan ó ní ó ti tóun ọ̀n sọ́kọ̀ rẹ́rìn tàṣàp ṣé wa báwọn wa ẹ̀rọ àkókò sí i rẹ̀ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí ǹjẹ́ fifty naira wá sọ wá sí ti báyìí àgbàdo àwọn tí wọ́n jẹ́ mọ̀ bí ó ṣe rí o láwọn tí wọ́n rà wọ́n mọ̀ bí wọ́n ṣe ń tà kọ̀dàbí ó ń tó bá rún fọ́tí náírà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni olóhun ó ju òun jẹ mẹ́ta lẹ́ẹ̀kan náà òun ó ju méjì náà bátún ṣe díẹ̀ sí wọn tún mú wọn tún jẹ́ olóti tóun àtàbẹ̀ẹ́ ń jọ náà pé ìdábára tún hundred naira ah hundred naira pọ̀ àtàgbà hundred naira tàbí sírò ẹ̀tọ́ obìnrin láti lè fún bákòókò tí wá rí kò sówó òjò tún wá rọ̀ kí lẹ fẹ́ àti àfikà lọ bá ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó ti le tẹ́lẹ̀ ọlọ́run mọ́tún fi líle kún fún wa ọlọ́run Abu Hurairah radiyallahu anhu ọkùnrin ká wá bá ọ ń sọ̀rọ̀ ó ní ẹni tí ń balẹ̀ jẹ́ àwọn ẹlẹ́sẹ̀ wọ́n kàn kó bára wọn ni wọn lè kó bóun dùn ó ní wọ́n kàn kó bá àwọn ọlọ́run ó fìyà jẹ kò lè fìyà já wa Abu Hurairah ní bádà ó tu ẹgbẹ́ ìtọ́nsọ ni jẹ́ báwọn tí ọlọ́run ọba bá fẹ́ fìyà jẹ lẹ́sẹ̀ kò ní dáfi jẹ́ o yọ kan ẹni tí ó ló fi jẹ́ sí pé àbúrò rẹ̀ wá sọ̀rọ̀ délẹ̀ pé ó ní ó ní ẹyẹ ẹyẹ ẹyẹ tó wà nínú ilé rẹ̀ ilé koríko rẹ̀ sí gbẹ̀yìn wọ́n ní nígbà bá ń ní ọmọ ádámà ìjìyà wọn ó sì ilé rẹ̀ náà náà ó yẹ kọ́ ọmọ nítorí mú ọmọ ádámà ẹranko ti nira táìmtáìm tó yẹ pé kò ní nọ́mbà mọ́ nítorí ọmọ pé ẹranko àwọn kankan wà tí wọ́n yé jẹ́ ńgbà kan nígbà wọ́n wà ní kéékèèké ẹranko yìí jẹ pépà ẹranko yìí ni wọ́n máa ń yín mú sí kùkù àgbàdo ni àgbàdo ara rẹ̀ ni wọ́n jẹ wọ́n sì ti kùkù lẹ̀ pépà wa náà sí ń jẹ wọ́n ti jẹ́ nígbà wọn ẹran sí wọ́n á rí wílé ń jẹ ni kódà wọ́n ń jẹ láìnà nínú ìsìn báyìí kò sí tí wọ́n lè jẹ báyìí wọ́n ń jẹgi ẹ̀rẹ́ ń jẹgi ó ti ẹ́ ní ọ̀dà máa fẹnu tígi ebi ń pa ni tó náà bá rí nǹkan gidi jẹ tígi yóò máa bu jẹ òrè ní jẹgi látara báyìí ẹ jẹ́ ká padà lọ́sọ́dọ̀ lọ́hùn ká túbá kákọ̀ọ́ wa méjèèjì sókè ká bẹ lọ́hùn bá nàbí ti ṣe sallallahu alaihi wasallam àwọn àyíká àti gbọ́wọ́ sókè nínú àdúrà tó jẹ́ sí tí a gbé dókè dáadáa iná láyé dáwà àfá àbẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ máa já àánú gbogbo àyíkọ́ bá wà ní ẹlẹ́mọ̀ pípọ̀ kan òun ọ̀gbọ́n ní rántí òun à àwọn èèyàn jíyà ìwọ̀gán jíyà ọkàn wọn náà ọkàn fúra bẹ́ẹ̀ sallallahu alaihi ọwọ́ tààtẹ̀ à sókè dáadáa

اللهم أنزل علينا الغيث ولا تجعلنا من القانطين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم ارحم عبادك اللهم ارحم عبادك اللهم ارحم عبادك وأنزل عليهم غيثك وأنزل عليهم غيثك وأنزل عليهم غيثك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا